Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Hallelujah. fún Ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún Olódùmarè Olúwa tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé ẹni tó tún mú wa rí oṣù titun àti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun mìíràn a dá ògo padà sọ́dọ̀ aláàbò wa ẹni tó pa wá mọ́ nínú ewu nínú ìrọ́kẹ̀kẹ̀ gbogbo tí oṣù kẹwàá ọdún 2020 ọlọ́run tí ìṣeun fẹ́ rẹ̀ kò yẹ lórí ayé wa mo wí pé ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ní inú ìrìn àjò oṣù yìí lórúkọ jésù kristi ni mo gbàdúrà ìrìn àjò oṣù yìí ààbò ńlá ọlọ́run yóò dájú lórí ayé rẹ agbára tí ó fi rìnrìn àjò oṣù yìí tó ní fara pa agbára tó ju táyé lọ agbára tó ju ti òkùnkùn lọ agbára tó ju ti sátánì àti ọmọ ogun rẹ̀ agbára olódùmarè ètò òfinìrìn àjò oṣù yìí agbára ńlá ọlọ́run tí ọfà ìkorò ò ní bà ọ́ agbára ńlá ọlọ́run tí ó mọ ọ̀rọ̀ ibi dànù tí ó ṣíwájú rẹ lórúkọ Jésù agbára náà kó wọnú ayé rẹ lọ ìwàláàyè ọlọ́run kó wọnú rẹ lọ kó wọlé rẹ lọ kó wọ bí iṣẹ́ rẹ kó bọ́ rìnrìn àjò oṣù yìí ò ní farapa ò ní farapa ilẹ̀kùn àánú ọlọ́run kó ṣí fún ọ níbi gbogbo lóṣù yìí àánú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí rẹ àánú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí rẹ lójú oorun rẹ ni lójú àlá rẹ ni àánú ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ àánú ọlọ́run yóò jà fún ọ àánú ọlọ́run yóò gbẹ̀tọ́ rẹ fún ọ àánú ọlọ́run lórúkọ jésù olùgbàlà yóò dá ìbéèrè rẹ gbogbo nínú ìrìn àjò oṣù yìí ò ní pòfo lórúkọ jésù ò pòfo lórúkọ jésù ò pasán lórúkọ jésù ò pàdánù oríire gbogbo ayé rẹ yóò jìnnà sí ìnira lórúkọ Jésù olùgbàlà nínú oṣù yìí ohun tí mo wí náà nínú agbára Ọlọ́run ni wípé oṣù yìí kò ní mú ibi bá ọ ò ní po ò ní rí ẹkún lórúkọ Jésù ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ lórúkọ Jésù olùgbàlà ìkórajọpọ̀ tó lè lòdì sí wàláàyè rẹ sí ìdùnnú rẹ sí ìṣerere rẹ láti gòkè sí ibi gíga gbogbo ìkórajọpọ̀ tó lè lòdì ìfọwọ́sowọ́pọ̀ tó lè lòdì lórúkọ Jésù àánú Ọlọ́run tú wọn ká lórí ayé rẹ ó tú wọn ká lórí ọmọ rẹ ó tú wọn ká ẹni tó ní ayé àti ọ̀run nínú oṣù yìí lórúkọ Jésù ní gbogbo ọ̀nà yóò jà fún ọ agbára ńlá rẹ yóò fi jà fún ọ yóò pa ọmọ nínú ewu àárọ̀ nínú ewu tọ̀sán nínú ewu òru nínú ewu rírí nínú ewu àìrí lórúkọ Jésù àánú Olódùmarè yóò pa ọ́ mọ́ lórúkọ Jésù olùgbàlà ni mo gbàdúrà mo súre fún ọ láàárọ̀ yìí lórúkọ Jésù Kristi ìṣẹ̀dá rẹ kò ní gbàbọ̀dé ìkorò orí rẹ yóò dorí aṣẹ́gun orí rẹ yóò dorí aṣẹ́gun nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù orí rẹ yóò dorí aṣẹ́gun lórúkọ Jésù wàá borí ogun wàá borí ọ̀tá ọ̀tá ilé tí ń ṣílẹ̀kùn fún tòde lórúkọ Jésù ọ̀tá abínibí ọ̀tá ilé àtọ̀tá òde lórúkọ Jésù lóṣù yìí wọn ò di ìtẹ̀mọ́lẹ̀ rẹ bíbélì wípé olúwa yóò sọ sátánì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ wa ní lọ́ọ́lọ́ nínú ìrìn àjò oṣù yìí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi gbogbo ọ̀nà tí sátánì bá lè lóun ó báyọ nínú ìrìn àjò rẹ nínú ìrìn àjò mi nínú ìdílé rẹ lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ kó dínà mọ́ wà láyọ̀ lóṣù yìí akọrin ìṣẹ́gun lóṣù yìí ọ̀tá tó o mọ̀ èyí tó o mọ̀ tí wọ́n ń dáná ogun nítorí tiẹ̀ lórúkọ Jésù olùgbàlà wọ́n gbà pàṣán Olódùmarè ẹ̀mí mímọ́ yóò nà wọ́n lẹ́gba ẹ̀mí mímọ́ yóò nà wọ́n lẹ́gba ògbọ́n ọmọ níjà kẹ́rù ògbó níjà yóò jà fún ọ lóṣù yìí gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ bọ́ há sí yóò gbà lé ọ lọ́wọ́ ìrànlọ́wọ́ táyé rẹ nílò yóò gbé dìde fún ọ ìrànlọ́wọ́ láti gbà wọ́n padà gbogbo àwọn tá a jí mọ́ ọ lọ́wọ́ gbogbo àwọn tó ti nà mọ́ ọ lọ́wọ́ gbogbo tó ń làkàkà láti gbà tó o tí ì rí gbà ìrànlọ́wọ́ olódùmarè tí ó gbà á fún ọ gbogbo tó ń sáré láti ní tó o tí ì ní ìrànlọ́wọ́ ẹni tó ní ayé àti ọ̀run tí ó mú tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù ó yá rí gbà lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ó yá rí gbà lóṣù yìí àánú rẹ yóò ṣe Ọlọ́run àánú rẹ yóò ṣe olódùmarè lórúkọ jésù olùgbàlà òní ní jẹ kóró ibi òní bá ọ ìdààmú ò ní jẹ tiẹ̀ lórúkọ jésù ọlọ́run yóò pa ọ mọ́ mo wí nínú agbára ńlá ọlọ́run mo wí nínú agbára ńlá jehova lórúkọ jésù kristi ti násárẹ́tì ò sì ṣe ò sì sọ ò ní sì ọkọ̀ wọ̀ ò ní sorun sùn wọn ò ní sí ọ mú wọn ní sí ọ pa ogun tí kì í ṣe tiẹ̀ ayé ò ní gbé lé ọ lórí ẹni bá ro bí ro ọ ibi náà yóò jẹ tiẹ̀ ẹ̀dá tó súre fún ọ ire yóò jẹ tiẹ̀ lórúkọ Jésù olùgbàlà ni mo wí ayọ̀ ló fi la ọdún yìí já bí o ti ń wo ọdún níwájú gbogbo ohun tí ọdún yìí kù kò tó ọgọ́ta ọjọ́ mọ́ lórúkọ jésù kristi ni mo wí ọdún 2020 ayọ̀ ló fi làájá ayọ̀ ló fi làájá ohun tí ayé ò fún ọ ayé ò ní gbà lọ́wọ́ rẹ wàá rí ojú rere ọlọ́run wàá rí àánú ọlọ́run gbà ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ohun gbogbo tí ṣe tiẹ̀ ìbùkún ni fún ọ olúwa jehova yóò sọ gbogbo ọ̀tá rẹ di ẹni ìkọlù ọ̀tàkọ́tà tó bá jáde lọ́nà kan wọ́n sá níwájú rẹ lọ́nà méje olúwa yóò fi ìdí rẹ kalẹ̀ bí ènìyàn pàtàkì fún ara rẹ lórúkọ jésù olùgbàlà ìwọ máa ń wíni ní òkè yóò tọrọ àká rẹ yóò di ti ìbùkún àdáwọ́lé rẹ yóò yọrí sí rere ohun gbogbo tí ṣe tiẹ̀ lórúkọ jésù olùgbàlà ayọ̀ ni yóò jẹ́ sùn ọ ò ní sọkún lórí wọn ò ní ṣọ̀fọ̀ lórí wọn ògo ni fún Ọlọ́run wa àwọn ìṣòro tí mú kí ayé sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run nínú ayé ènìyàn nínú ayé rẹ nínú ayé mi lágbègbè rẹ lágbègbè mi ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Jésù fagilé inú rẹ yóò dùn ọkàn rẹ yóò balẹ̀ wà láyọ̀ títí ní ti ayọ̀ ayérayé lórúkọ jésù olùgbàlà àtẹ̀mí àti ẹ kò ní bọ́mọ wa lọ́wọ́ ohun tí ń tán nínú ayé yìí kò ní gbádùn ayérayé lọ́wọ́ wa nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí arákùnrin àti arábìnrin kíyè sára jẹ́ kí ọ̀nà rẹ kó wu olúwa torí tí ọ̀nà ènìyàn bá wu olúwa òun ó mú gbé láàrin ọ̀tá rẹ̀ láì sí ewu yóò sì mú kórìí ìfẹ́ rẹ̀ lára àwọn ọ̀tá rẹ̀ nítorí náà mo bẹ̀ ọ́ mú kí ọ̀nà rẹ kó wu ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí àwọn ohun tí ń sọ ènìyàn di ẹlẹ́ṣẹ̀ tí ń sọ di ẹlẹ́gbin àti olóòórùn jìnnà sí kí àdúrà rẹ lè gbà kí orí rẹ lè dorí aṣẹ́gun ká sì lè ní ayọ̀ ayérayé kó o máa rántí nígbà gbogbo yí pé Jésù ò ní pẹ́ dé kó o sì jẹ́ ẹni tí ń pín ọ̀rọ̀ ìyè fún àwọn ènìyàn tó wà lágbègbè rẹ jẹ́ ẹni tí ń wàásù ọ̀rọ̀ náà kéde Kristi kó lè fi ìyanu kéde rẹ pé dídé rẹ súnmọ́ tòsí ká jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo bí o ti ń ṣe èyí ìbùkún Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé rẹ ìwàláàyè Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ mo fẹ́ kó o pín àdúrà yìí fún gbogbo àwọn ènìyàn àti láti tún gbọ́ ọ̀rọ̀ agbára yìí kí àwọn náà lè jẹ́ alábàápín nínú àwọn tí yóò máa tan ìyìn rere kálẹ̀ bí o ti ń ṣe é lórúkọ Jésù Kristi ipa yìí ò ní ká ọ ọwọ́ ọ̀kà ò ní tẹ̀ ọ́ àrídọ́nù rẹ kò ní di àrísọkùn ìwà láàyè rẹ yóò so èso rere ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa àlàáfíà bí odò ṣíṣàn lórúkọ Jésù Kristi kó jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí ire àti àánú kó máa bá ọ lọ àdáwọ́lé rẹ kó máa yọrí sí rere ògo fún ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa. òdùjọ orúkọ jésù lẹ́nu mi òdùjọ ilá orúkọ jésù lẹ́nu love, yeah.